níṣẹ́ ni inú àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ajílété ibi tó ti ń jẹ kàtán ká tó fòkọ yangale tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló máa ń dùn bẹ́ẹ̀ ni inú àwọn olólùfẹ́ àlàáfíà káàkiri ilẹ̀ Yorùbá ìnínú tiwọn náà máa ń dùn nígbà tí wọ́n parí ìjà ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ìmáàmù Yunus Taliat Ayilara àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Ọ̀rúnmọ̀gẹ̀gẹ̀ kẹta èyí tó ti ń da ìlú Ògbómọ̀ṣọ́ rú tó sì ń jẹ́ kí ìlú náà kó gbóná janjan kì í ṣe ìròyìn mọ́ pé àárín ṣọ̀ún ìlú ògbómọ̀ṣọ́ àti ìmáàmù àgbà ìlú ògbómọ̀ṣọ́ kò gúnrégé débi tó jẹ́ pé ìmáàmù ti gbé ṣọ̀ún àti àwọn ìjòyè lọ sí ilé ẹjọ́ lórí bó ṣe náà fẹ́ yọ òun kúrò ní ipò ìmáàmù àgbà tó sì jẹ́ pé ọ̀sẹ̀ tó kọjá ní ọ̀rọ̀ ohun tó gbóná janjan nígbà tí kábíyèsí fún ìmáàmù ní lẹ́tà wáwí tẹnu ẹ̀ tó lóyìnbó ń pè ń kórí lẹ́tà pé kó lè wá ṣàlàyé ìdí tó fi lọ sí orílẹ̀-èdè Saudi Arabia láti ṣe hajj láì dágbére fún àbí láì gbàṣẹ ọ̀rọ̀ ìgà ló máa ń di wàhálà tó sì jẹ́ pé ìjà ó ń ṣẹlẹ̀ gidigidi láàrin ìmáàmù èyí ti fẹ́ máa dọ́gbọ́n sọ di ìjà ẹ̀sìn nítorí pé Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ó jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ nínú ìjọ tó tóbi jù Nàìjíríà ìyẹn ìjọ the Redeemed Christian Church of God ṣá o nígbà tọ́rọ̀ yìí tó ti fẹ́ máa di wàhálà tó fẹ́ máa da ìlú Ògbómọ̀ṣọ́ rú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ìyún ọ̀gbẹ́ni ayọ̀délé ṣónúbí ló máa gbé ìgbésẹ̀ àlàáfíà ló gbé ìgbésẹ̀ àgbà ṣé wọn ni àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun wọ̀ bàbá ẹ̀ ló máa pe ṣòun ìlú ògbómọ̀ṣọ́ àti ìmáàmù ayélára sí ààfin ìlú ògbómọ̀ṣọ́ tó sì bá wọn parí ẹ̀ àgbọ̀ pé níṣẹ́ ni àṣírí tú sí àwọn méjèèjì lọ́wọ́ wípé kábíyèsí ṣòun kò ní ìmáàmù nínú rárá kódà bí ọmọ ló mu tó sì jẹ́ pé àwọn agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ kan ìlú ló ìmáàmù jẹ́ fún kábíyèsí bákan náà làṣírí náà tú wípé àwọn agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ kan náà ló ń ba kábíyèsí jẹ́ lọ́dọ̀ ìmáàmù tó fi wá di pé wọ́n fẹ́ sọ bàbá àtọmọdé ọ̀tá ara wọn nínú ìpàdé náà ẹgbọ́pọn ní kí ìmáàmù kó bẹ kábíyèsí gẹ́gẹ́ bíi bàbá àti gbogbo olórí gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá tí wọ́n sì ní kó tún gbé ẹjọ́ náà kúrò ní ilé ẹjọ́ ìyẹn ẹjọ́ tó pè wọ́n ní kódà àṣírí tún ní ìpàdé náà pé kábíyèsí òun kọ́ ló ń gbógun ti ìmáàmù kódà wọ́n ní kábíyèsí ò tiẹ̀ fẹ́ kan yọ rárá wọ́n ni tí kábíyèsí bá ń lẹ̀ táwọn àgbà mùsùlùmí Ògbómọ̀ṣọ́ láwọn ò fẹ́ máàmù ìní kábíyèsí náà fọwọ́ sí tí ì ṣe pé ó ní ìjà pẹ̀lú máàmù rárá ṣùgbọ́n ńgbà tí kọmíṣánná Ayọ̀délé Ṣónúbì tó yanjú ọ̀rọ̀ náà tí ìmáàmù bẹ kábíyèsí ni wọ́n gbà pé kan yanjú ẹ̀ kí wọ́n sì ní kí kábíyèsí gan tí ìjà yóò fi parí ní kábíyèsí lòun ìmáàmù ó gbọ́dọ̀ fọwọ́ sí wípé abẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ ti ń wà látàyédáyé náà ni yóò máa wà kì í ṣe pé ó fẹ́ gba òmìnira kúrò lábẹ́ òun nítorí pé ọ̀kan lára àwọn ẹni tó wà lábẹ́ Ṣọ̀ún ni ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ láti ìjà láyé tí ń dáyé wọn ni ilé ìní Ṣọ̀ún sọ ìpè tó bá ti gbà bẹ́ẹ̀ tó sì rí pé gbogbo nǹkan tí yóò bá máa ṣe yóò máa gbà ti ààfin kò ní ṣe pé àwọn máa ṣe nǹkan kan lọ́tọ̀ọ̀tọ̀ Ṣọ̀ún ni kò ní sí wàhálà eléyìí làgbọ́pọ́n bá ìmáàmù tó ń lè àtàyìn lára sọ tí wọ́n sì ní lórí ọ̀rọ̀ tó ń fa wàhálà èyí tí wọ́n sọ pé àwọn ẹbí ẹ̀ wọ́n sọ pé kì í ṣọmọ ẹbí ayé rárá pé ọmọ àjèjì ní páwọn ọmọ nínú ẹbí wọ́n ní kí ìmáàmù kó lọ bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀ kan ẹjọ́ yanjú ẹ̀ láàrin ara wọn kí ọ̀rọ̀ kó sì tán pátá àti pátá àgbọ́ pé ìmáàmù tọ́lẹ̀ àyùní ẹ̀sà ilé pàdé náà kóun ti tí wọ́n ní kó gbé e. ṣùgbọ́n ní báyìí ìṣe nínú àwọn ọmọ Yorùbá ń dùn ó tí inú àwọn ọmọ mùsùlùmí àti àwọn aráàlú Ògbómọ̀ṣọ́ náà sì ń dùn lórí ìgbésẹ̀ àlàáfíà tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Ayọ̀délé Ṣónúbì tó gbé e láti parí ìjà ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́.